kọ́ríntì kejì orí kejì. nítorí náà mo pinnu pé n kò tún fẹ́ kí wíwá tí mo bá wá sọ́dọ̀ yín jẹ́ ti ìbànújẹ́ mọ́. bí mo bá bà yín nínú jẹ́ ta ni yóò mú inú mi dùn bí kò bá ṣe ẹ̀yin kan náà tí mo bà nínú jẹ́. ìdí tí mo fi kọ ìwé tí mo kọ sí yín nìyí nítorí n kò fẹ́ wá kí n tún ní ìbànújẹ́ láti ọ̀dọ̀ ẹ̀yin tí ó yẹ kí ẹ fún mi láyọ̀. ó dá mi lójú pé bí mo bá ń yọ̀ inú gbogbo yín ni yóò máa dùn nítorí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìdààmú àti ọkàn wíwo ni mo fi kọ ọ́ kì í ṣe pé kí ó lè bà yín lọ́kàn jẹ́ ṣùgbọ́n kí ẹ lè mọ̀ pé ìfẹ́ tí mo ní sí yín pọ̀ púpọ̀ ní ti ẹni tí ó dá ìbànújẹ́ yìí sílẹ̀ èmi kọ́ ni ó bà nínú jẹ́ rárá láì tan ọ̀rọ̀ náà lọ títí bí ó ti wù kí ó mọ gbogbo yín ni ó bà nínú jẹ́ ìyà tí ọ̀pọ̀lọpọ̀ nínú yín ti fi jẹ irú ẹni bẹ́ẹ̀ ti tó kí ẹ wá dáríjì í kí ẹ fún un ní ìwúrí bí ìbànújẹ́ bá tún pọ̀ lápọ̀jù kí ó má bàa wo irú ẹni bẹ́ẹ̀ mọ́lẹ̀ mo bẹ̀ pé kí ẹ jẹ́ kí ó mọ̀ pé ẹ fẹ́ràn òun ìdí tí mo fi kọ ìwé sí yín ni láti fi dán yín wò kí n lè mọ̀ bí ẹ bá ń gbọ́ràn sí mi lẹ́nu nínú ohun gbogbo bí ẹ bá dáríjì ẹnikẹ́ni èmi náà dáríjì nítorí tí mo bá ti dáríjì ènìyàn bí nǹkan kan bá fi ìgbà kan wà tí mo fi ní láti dáríjì ẹnikẹ́ni mo ṣe é nítorí tiyín níwájú Kristi nítorí a kò gbọdọ̀ gba èṣù láàyè láti lò wá. nítorí a kò ṣàìmọ̀ ète rẹ̀. nígbà tí mo dé Troasi láti wàásù ìhìn rere Kristi Olúwa ṣínà fún mi láti ṣiṣẹ́ ṣùgbọ́n ọkàn mi kò balẹ̀ nígbà tí n kò rí títù arákùnrin mi níbẹ̀ mo bá dágbére fún àwọn ènìyàn níbẹ̀ mo lọ sí Macedonia. ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run tí ó jẹ́ kí a lè wà nínú àjọyọ̀ ìṣẹ́gun tí Kristi ṣẹ́gun nígbà gbogbo Ọlọ́run náà ni ó tún mú kí ìmọ̀ rẹ̀ tí ń jáde láti ara wa máa gba gbogbo ilẹ̀ káàkiri bí òòrùn dídùn níbi gbogbo nítorí àwa ni òórùn dídùn tí Kristi fi rúbọ sí Ọlọ́run lọ́dọ̀ àwọn tí à ń gbàlà àti àwọn tí ń ṣègbé fún àwọn tí ń ṣègbé a dàbí òórùn tí ń pani ṣùgbọ́n fún àwọn tí à ń gbàlà a dàbí òórùn dídùn tí ó ń fún wọn ní iyè ta ló tó ṣe irú iṣẹ́ yìí nítorí àwa kì í ṣe àwọn tí ń ba ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ nítorí èrè tí wọ́n ò rí jẹ níbẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣe ṣùgbọ́n à ń wàásù pẹ̀lú ọkàn kan bí ènìyàn Kristi àti gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run rán níṣẹ́ tí ó ń ṣiṣẹ́ níwájú Ọlọ́run